بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo wa. káàbọ̀ sí orí ìkànnì Taalim TV ní àárọ̀ òní ọjọ́ òní ni ọjọ́ sábtì déètì òní ni ọjọ́ kẹtàlá oṣù kẹwàá oṣù shawara ọdún fourteen forty three. mo tọrọ gáfárà lórí bí ètò náà bó ṣe pẹ́ kí ó tó bẹ̀rẹ̀ àdúrà wa ni pé kí Allah subhanahu wa ta'ala kó máa lékún okun wa kó lékún àlàáfíà wa bákan náà kí àwọn àwọn nǹkan tí à ń lò tí a fi ń láǹfààní àti rí wa tọ́jẹ mọ́ ìnáwó kí Allah subhanahu wa ta'ala kó má dàbà lágara lórí ẹ̀. nípa bẹ́ẹ̀ mo kí wa káàbọ̀ gbogbo àwa tí a sì ń retí a sì ń retí láì ní fi àsìkò ṣòfò mọ́ ohun tó jẹ́ àkọlé ọ̀rọ̀ mi ní àárọ̀ òní yìí òun ni mo pè ní ta ló pa Deborah Samuel ta ló pa Deborah Samuel ta ló pa Deborah Samuel ní àkórí ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ tó ń jà ràn yín lọ́wọ́ òun ni ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe ṣekú pa arábìnrin kan tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní Shehu Shagari bóyá college of education or whatever ní Sokoto. oríṣiríṣi ọ̀rọ̀ ni a ti gbọ́ tí àwọn èèyàn ti sọ lórí ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ètò wa yìí TV wípé ó jẹ́ ètò kan tí a máa ń gbìyànjú láti ṣe déédéé nínú ìsọ wa nínú ìṣe wa a kì í fi ẹjọ́ ṣègbè bí ó ti wulẹ̀ wù kí ọmọ torí wípé ànábì sallallahu alaihi wasallam ó ní kúlìlì hákọ wàláwó káànà múrọ sọ òdodo ìbá àkùrù kúlìlì hákọ wàláwó káànà múrọ sọ òdodo ìbá àkùrù wàláwó káànà àlànà síkà òdodo yẹn ìbá àgbé sọ. So, torí pé kó o sọ òdodo ibẹ̀ ni èrè wà o nítorí náà ta ló pa Deborah Samuel ta ló pa nígbà tí ọ̀rọ̀ ti la pé ta ló pa ẹnìkan lọ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ igun méjì ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ abala méjì. tí wọ́n bá sọ pé ẹnìkan pa ẹnìkan yóò ní nǹkan tí ẹnìyẹn dá ní ọ̀ràn yóò ní ohun tó ṣe kí ẹnìkan tó pa á kì í sábà wáyé kó já sí wípé ẹnìkan kò ní í ṣe nǹkan kan. kan ẹnìkan ó sì wò sùsùn yóò sì ń pípa ní kó òun pa lọ́pọ̀ ọ̀gbà ọmọ ní sábàbí ọmọ ní okùnfà. ohun tá a gbọ́ lórí social media àwọn òsì níbẹ̀ ohun tá a gbọ́ ni pé Deborah Samuel ó jẹ́ christian bó ṣe jẹ́ christian ni ó kọ náà ló jẹ́ christian nínú ìṣe rẹ̀ nígbà tó wà láyé ó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní Shehu Shagari College of Education ní ìlú Sokoto gẹ́gẹ́ bí ìṣe àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ máa ń ní whatsapp group tí wọ́n ti máa ń bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ wọn tí wọ́n ń kọ́ bóyá lẹ́kítọ́rà fún wọn ní appointment ní o bóyá fún wọn ní assignment ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n máa ń lo whatsapp group nígbà tí ayé di ayé whatsapp wọ́n ń lò ó láti lè create awareness láti lè gífù information tàbí nígbà míì ẹ̀wẹ̀ láti lè jíròrò lórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ lórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn ohun tá a bá gbọ́ ni wípé àwọn tí wọ́n jọ wà lórí WhatsApp group yìí majority wọn wọ́n jẹ́ ẹ̀yà haúsá ẹ̀yà fúlàní tí ẹ̀kọ́ jọ pa wọ́n pọ̀. àwọn tí wọ́n wá jẹ́ haúsá yìí tàbí fúlàní wọ̀nyí wọ́n wá lo àǹfààní whatsapp group yìí wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ń sọ̀rọ̀ Islam gẹ́gẹ́ bá a ti gbọ́ àwòsí níbẹ̀. Deborah yìí Deborah Samuel yìí ó wá máa ń sọ fún wọn pé ẹ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọrí WhatsApp group yìí. reaction Deborah Samueli reaction re yìí bó ṣe ń sọ ó ń mú ìtàbùkù ìsìláàmù lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ ó ń sọ ó ń react ní ọ̀nà tí ń gbà fi tàbùkù Islam tó fi ń tàbùkù Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ohun tí Deborah ṣe nìyí o tí àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ yìí tí wọ́n so pàǹpá tí wọ́n mú Deborah tí wọ́n sì lù pa pẹ̀lú òkò àti igi lẹ́yìn náà wọ́n dáná sí dèbórà lára wọ́n sun bíi nígbà tí wọ́n bá sun ẹran ọjọ́ ọdún léyà wọ́n sun dèbórà o wọ́n dáná sun. so pẹ̀lú ohun tí mo sọ yìí a ti rí nǹkan tó súnmọ́ kó jẹ́ okùnfà pípa tí wọ́n pa Deborah wọ́n lọ tàbùkù Islam wọ́n lọ fẹnu tàbùkù ahmediwa Muhammad sallallahu alayhi wa sallam èyí ló fà á tí àwọn ọmọ Haúsá àwọn ọmọ Fúlàní tí wọ́n fi lù ú pa tí wọ́n sì dáná sun ún. tọ́ agbègbè ibi tí èmi fẹ́ kí a ká yiri wò ó ní í ṣe pẹ̀lú ẹnìkan tó pè mí ní alẹ́ ìjẹta ohun tí èmi àtẹni fi sọ̀rọ̀ ó súnmọ́ wákàtí kan tí ń bá mi ṣe àríyànjiyàn bẹ́ẹ̀ ni ṣe pè mí ohun tó kọ́kọ́ sọ ni wípé ó ní ṣe ṣe àbúrò ìmọ̀ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni o ó ní sẹ́ẹ̀ ti rí báyìí àwọn alùsùnà wọ́n ti pa Deborah Samuel ní Sokoto wọ́n sì dáná sun ah, àwọn alùsùnà. wọ́n ní bóun wọ́n sì mọ̀ ni wọ́n láwọn ni ni wọ́n pa debora rìkọ́dì tí arákùnrin ìdájú sọ mi o mo ní sẹ́ ń bẹ níbẹ̀ ni àdúgbò olówó òsì ń ó òun ló fún òun ní information òun ló sọ pé àwọn alùsùnà wàlìjàmá pé àwọn ni won pa Deborah Samuel ah mo ní arákùnrin yìí ohun tó ń sọ yìí kò lè jó títọ́ kò lè jó títọ́ ẹni yìí ó ní ìkórìíra súnà nínú gan-an. ló bá ní à kò sí lè jó òun lójú ó ní ṣe bí Ali rọ̀díyàlọ́ anim ṣe bí òun náà dáná sun àwọn ènìyàn kan lásìkò tiẹ̀ ó ní Ali ó dáná sun àwọn ènìyàn kan lásìkò rẹ̀ àà níbo ló ti rí pé Ali dáná sun àwọn ènìyàn lásìkò tiẹ̀ lọ́ba kóòtù sahihu libukori ó kó ti sahihu libukori hmm. bá a mọ̀ sí ọ̀rọ̀ o àdìsí tó yẹn mo wá ẹ̀ fún wípé rárá Ali ò sun kankan. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn kan ń pe ali ní ọlọ́run ali wá fẹ́ kí wọ́n tú bá lórí ẹ̀ lẹ́yìn ìgbà tó bá wọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọn ò gbọ́ tó bá wọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọn ò gbọ́ tí wọn ò gbà ali wá sọ fún wọn wípé. ní ìsìn tẹ́ ẹ takú pé òun ni ọlọ́run lẹ́yìn àlọ́run ṣé maa gbà fi ìyà iná jẹ èèyàn ó ní bẹ́ẹ̀ ni ẹ gbà pé máa ń fi iná jẹ ó ni ní kí wọn dáná ẹni tó bá tún wá gbà pé òun ni ọlọ́run kọ́ máa bọ́ ọ́nù iná fún ara rẹ̀. ni àwọn ẹni yìí ni wọ́n bá bọ́ sínú iná fúnra ara wọn fúnra ara wọn ni wọ́n fẹsẹ̀ ara wọn rìn wọnú iná pẹ̀lú àdìsọ́kàn wípé Álì ni ọlọ́run ọlọ́run sì lè fìyà iná jẹ ènìyàn. mo ní báwo wá ni kéèsì yẹn ti wá jẹ mọ́ kéèsì Deborah Samuel ẹni tí wọ́n sọ pé sàbùkù ànábì sallallahu alaihi wasallam tí àwọn èèyàn sì mú tí wọ́n so pàǹpá mọ́ra wọn tí wọ́n mú tí wọ́n ń lù ní igi tí wọ́n ń lẹ̀ ní òkò títí ó fi ṣubú lulẹ̀ tó dá sí pé fún ara àwọn tí wọ́n ń lù yìí àwọn náà ni wọ́n lọ mú ìsáná tí wọ́n sáná sí lára tí wọ́n sun tí wọ́n wì í bí ẹran lárakùnrin yóò bá rí nǹkan kan sọ mọ́ ṣé ẹ̀rí ẹ̀ náà rèé tó fún sọ wípé àwọn alùsùn náà àwọn ni wọ́n dáná sun ẹ̀ẹ́. Deborah Samuel lárákùnrin bá tún fò sórí ọ̀rọ̀ mi sẹ́rí ìṣesí alábòsí àtẹni tí ò fi òdodo ọ̀rọ̀ gbọ́ tó bá ti mú ọ̀rọ̀ kan wá tẹ́ bá ti yanjú ẹ̀ yóò tún fò bí ọ̀bọ sórí ẹ̀ka ọ̀rọ̀ míì yóò tún fò sórí ẹ̀ka ọ̀rọ̀ míì bálákùnrin ṣe ń fò káàkiri rèé o fún about one hour fún about one hour ó tún bọ́ sórí ọ̀rọ̀ pé ẹ̀ fún yẹ kó gá sí pé ẹ̀ ń bá lóun òsè ìsìláàmù mọ́ tó yẹ kí wọ́n ní kí wọ́n pa á mo tún ṣàlàyé ẹ̀ fún bí ọ̀rọ̀ ti jẹ́ ó tún fò kúrò lórí ẹ̀ ó tún bọ́ sórí ọ̀rọ̀ míì mo á wò pé irú ẹni tó pe èmi yìí tó sọ pé àwọn alùsùn náà wọ̀lìjẹ̀má ní Sokoto báwọn ni wọ́n pa Dèbórà yìí bó ṣe pè mí yìí ọlọ́run ló mọ irú post tó ti post ọlọ́run ló mọ irú post tó ti post. irú wọn náà nìyí ẹni tó pe rẹ̀ ní olúbùsáyọ̀ ẹgbọ́n tó kọ́ bí ó ní all these hadiths these people are following to kill people. is from Sahih Bukhari and the fatwa from Ibn Taymiyyah iru wọn náà nìyẹn irú wọn nù mo wá rí pé ohun tó kù tí màá ṣe ni pé kí n dìskọ́sì ta ló pa Deborah Samuel. kí n dìskọ́sì ta ló pa Deborah Samuel. àyíbàámọ̀ tí wọ́n bá bi wá léèrè pé Deborah Samuel tí wọ́n pa sí Sókótó tí wọ́n dáná sun ta ló pa á ohun tá a máa sọ ni pé àwọn Haúsá àtàwọn Fúlàní ló pa Deborah Samuel kì í ṣe àwọn Mùsùlùmí. kì í ṣe àwọn mùsùlùmí. olúbùsáyọ̀ tó ọba tó ń kọ kọ́mẹ́ǹtì kan tó wà irritating tó wà annoying mo máa block ẹ̀ tí ohun tí mò ń sọ ń bíbà yìí ọba ti yí ọ tó ọ̀fẹ́ tẹ́tí gbọ́ ọ kúrò lórí program wọ́ọ́rọ́wọ́ kó lè láǹfààní àti padà wá lọ́jọ́ míì àmàlà tí mo fẹ́ fún ọ nìyẹn o. haúsá àti fúlàní ló pa Deborah Samuel kì í ṣe àwọn mùsùlùmí. haúsá àti fúlàní ló pa deborah samueli nílùú sokoto kì í ṣe àwọn mùsùlùmí ni wọ́n pa á. à ń bọ̀ sí bọ̀ sí alùsùn náà kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ máa tẹ́tí gbọ́ mi. number one ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní wọ́n gbé orúkọ ẹ̀sìn islam rù ni kì í ṣe pé bí wọ́n ṣe pọ̀ tó ni wọ́n ṣe gbọ́ islam yé tó. àwọn haúsá àtàwọn fúlàní wọ́n gbé orúkọ ẹ̀sìn islam wọ́n gbé rù wọ́n gbèrú tààrà ṣùgbọ́n ohun tí wọ́n gbèrú yìí wọn ò ní mọ̀ nípa rẹ̀ majority haúsá àti fúlàní ni ò ní mọ̀ nípa ẹ̀sìn ìsìláàmù tí wọ́n gbèrú. àwa mùsùlùmí yorùbá ìgbàkígbà tá a bá ṣe ìrìn àjò lọ sókè ọya a máa ń rí lára àwọn haúsá pé àṣebẹ́ṣe rí nípa ìsìláàmù sí ẹgbẹ́rù mẹjọ́rìtì haúsá ni ò mọ ìsìláàmù tí wọ́n gbẹ́rù wọ́n gbé ìsìláàmù rù débi pé a fẹ́ lérò pé gbogbo haúsá ni mùsùlùmí. àwọn èèyàn lérò pé gbogbo haúsá ni mùsùlùmí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ nínú haúsá ló jẹ́ alùsúnà haúsá pọ̀ lóǹkà ní òdodo wọ́n sì gbé orúkọ ẹ̀sìn rù ní òdodo ṣùgbọ́n díẹ̀ nínú haúsá ló mọ tí ń jẹ́ islam àti sunna nebiwa muhammad sallallahu alayhi wa sallam. díẹ̀ nínú ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní ló mọ tí jẹ́ islam. nínú ohun tá a tún gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní òun ni wípé ìjà ẹ̀yà nẹ̀yà làwùsá sábà máa ń jà. Ja haúsá kì í sábà ja ìjà ẹ̀sìn ìjà ẹ̀yàmẹ̀yà ni haúsá sábà máa ń jà ní èyí tí islam sì ṣe léèwọ̀ fún mùsùlùmí láti ja ìjà ẹ̀yàmẹ̀yà àwa náà ti rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó dá sí wípé tí àwọn èèyàn bá kọlu haúsá kan gbogbo haúsá ni ó dìde tí wọ́n bá sì kọlu yorùbá kan yorùbá ó máa wòran títí haúsá ó fi lu yorùbá pa. ìjà ẹ̀yàmẹ̀yà làwùsá sábà máa ń jà wọn kì í sábà ja ìjà ẹ̀sìn. ẹ máa de àwọn kókó yìí mọ́lẹ̀ o kókó ẹlẹ́ẹ̀kẹta kókó alákọ̀ọ́kọ́ ni wípé ẹ̀yà haúsá àti fúlàní wọ́n gbé orúkọ ẹ̀sìn islam ni kì í ṣe pé bí wọ́n ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹ̀sìn ṣe pọ̀ tó láàrin ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní rárá o. rárá aláìmọ̀kan ló pọ̀ jù láàrin wọn aláìmọ̀kan ló pọ̀ jù lókè ọ̀yà àbùdá kejì lára ẹ̀yà haúsá àti fúlàní òun ni wípé ìjà ẹ̀yàmẹ̀yà ìjà ẹ̀yàmẹ̀yà òun ni wọ́n sábà máa ń jà láyé tiwọn. haúsá kì í sábà ja ìjà ẹ̀sìn ẹ̀yàmẹ̀yà ni kókó ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní wọn ò lè dárò ikú ẹgbẹ̀rún ènìyàn àmọ́ wọ́n lè dárò ikú ọmọ ewúrẹ́ ẹyọ kan ẹ̀yà haúsá. E àti ẹ̀yà fúlàní bí ẹgbẹ̀rún èèyàn bá kú haúsá ò ní torí ẹ̀ banújẹ́ ẹ̀mí ènìyàn kò nítumọ̀ rárá. ẹ̀mí ènìyàn kò nítumọ̀ rárá sí ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní. gẹ́gẹ́ bí ẹ̀mí ewúrẹ́ wọn ẹ̀mí àgùntàn wọn ẹ̀mí màálù wọn gẹ́gẹ́ bó ṣe nítumọ̀ sí wọn. kódà ẹ̀yà àti ẹ̀yà fúlàní wọ́n lè ti torí ọmọ ewúrẹ́ wọn kan wọ́n lè pọ̀ odidi ìlú wọn. ẹ̀yà haúsá ẹ̀yà fúlàní wọ́n lè ti torí pé ẹnìkan ṣèèṣì pa ọmọ ewúrẹ́ wọn kan wọ́n lè ti torí rẹ̀ pa odidi ìrùn odidi ìlú wọn pátápátá tí wọ́n pa àwọn èèyàn ẹ̀bẹ̀rún pátápátá ẹ jẹ́ kí n fún yín ní sáǹsì kan ní nǹkan bíi ní nǹkan bíi nineteen years ago either nineteen years or twenty years ago mo travel èmi àti ẹnìkan tá à ń pè ní kéwúlérè nínú àwọn èèyàn wa ní àyè nílùú Ìbàdàn travel lọ sí Kebbi State lọ́dọ̀ ẹbí wọn kan. ní ọ̀hún àdìjọ travel lọ sí èmi àti kéwlérè àjọ travel lọ sí kẹ́bì ní nǹkan bíi twenty years ago ohun tá a lọ ṣe bẹ́ẹ̀ àṣetán àwa ń padà bọ̀ wá sílé àwa wọ ọkọ̀ ọkọ̀ bọ́ọ̀sì ṣe luxurious bọ́ọ̀sì o. àwọn ọkọ̀ elérò mẹ́rìndínlógún yẹn àwọn oní sixteen or eighteen eh, passengers yẹn ó ń láwọ̀ àwa gbéra kó ní kẹ́bí à ń bọ̀ a ti rin ìrìn bíi wákàtí bíi mẹ́ta tàbí wákàtí mẹ́rin a ti rìnrìn yẹn. ọkọ̀ wà ní orí títì mọ́sọ̀ọ̀sẹ̀ tó dán ọkọ̀ ń sáré lọ gbúrú gan-an ṣàdédé àgùntàn kan ọjà náà mọ́kọ̀ wa lẹ́nu ó di pàù lẹ́ẹ̀kan náà ọkọ̀ pa ọkọ̀ yìí wà lórí eré ló fi pa ẹran yìí èmi kàn ságbọ́ pàù lẹ́ẹ̀kan náà mo bá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹran kan ló jábẹ̀ mọ́kọ̀ lẹ́nu ọkọ̀ sì ti pa. àwa rìn láti ibi tí ọkọ̀ yìí ti pa ẹran ẹran yọkan a rìn láti mo fẹ́ mo fẹ́ fún wa níbi distance àti fi rìn ni o torí pé ọkọ̀ yẹn wà lórí eré ọkọ̀ yín ò lè tẹ bírèkì lójijì mọ́ àwa rìn láti bí irú ká sọ pé bí irú bíríìjì wo ròdù kò sẹ́ni tí ò mọ bíríìjì wo ròdù kíyàn wá rìn láti irú bíi bíríìjì wo ròdù wá rìn dé kó fẹ́ rìn dé bíríìjì sawmill. títì yẹn tẹ́ lọ ó tẹ́ lọ ṣe rí láti inú mọ́tò ṣe mọ̀ pé nígbà tí nǹkan tọkọ̀ gba inú ẹran báyẹn àwa tá a wà ní mọ́tò àwa dọ́gbọ́n wu ẹ̀yìn wò à ń dọ́gbọ́n wu ẹ̀yìn wò a rí pé instantly lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ràn ìkú. ohun tí a kàn máa rí àwa tá ní mọ́tò nìyẹn o. àwa rí pé àwọn haúsá lọ́tún lọ́sì wọ́n wá jáde bọ́ sójú títì wọ́n jáde bọ́ sójú títì àtàgbà wọn àtọkùnrin wọn àtobìnrin wọn àtọmọdé wọn àwa ń wọ̀ wọ́n láti inú mọ́tò ẹni tó gbé wa ọkọ̀ tá a wọ̀ haúsá lòun náà. mo kàn rí pé ó kàn slow down ni ó slow down nígbà tí ó ti rin ìrìn tó bí irú bí ilé márùn-ún sí ìwòròdù kí èèyàn tó kan bíríìjì sọ́ọ̀mìlì yẹn ó kàn páàkì ó kàn wáyé páàkì ni sẹ́ni bó ti wáyé páàkì yẹn ohun tó ṣẹlẹ̀ mo sọ yìí o dráìvà yẹn àti kejì ẹ̀ àwọn méjì ni ni wọ́n jọ ń gba ọkọ̀ yẹn wà fúnra wọn àwọn méjì ni dráìvà yẹn àti ẹni kejì rẹ̀ wọ́n bá sọ̀kalẹ̀ ní mọ́tò ni wọ́n bá ń sáré wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ padà sẹ́yìn lọ bá gbogbo àwọn aráàbà ṣé wọ́n ti pé sójú títì tí wọ́n ń dárò ẹran ẹyọ kan ẹran ẹyọ kan drama tí wọn ń ṣe yẹn mo sáwọn pé what is happening kí ló ń ṣẹlẹ̀ ìwé ọkọ̀ yìí tó yẹ kó o dúró ni èmi ń sọ sínú báwo pé ṣebí ẹran ló dáná mọ́ ọ lẹ́nu orí títì mọ́sọ̀ọ̀sẹ̀ ni. ẹni tí ó bá tọ́jú ẹran rẹ̀ tí ò mú ẹran ẹ̀ mọ́lẹ̀ tẹ́ran ẹ ti wá sórí ẹ́sírẹ́sì tí ọkọ̀ bá pa ẹran lórí títí mọ́sọ̀ọ̀sẹ̀ àpagbé nìyẹn èmi ń sọ yẹn sínú bẹ́ẹ̀ ni dírẹ́fà yìí àti kejì rẹ̀ ni wọ́n ń sáré wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ bá gbogbo ìlú gbogbo ará àbà tí wọ́n ti dúró sí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì àfi bí ìgbà tó dájú pé wọ́n sáré pera wọn jáde lárákùnrin bá sáré lọ bá wọn àwa wà nù mọ́tò àwa ń wò wọ́n lọ́ọ̀kan ó sáré lọ bá wọn bó ṣe dé kò sí ọ̀dọ̀ wọn wọ́n bá dọ̀bálẹ̀ wọ́n bá gan ń sọ èdè wọn èmi ò gbà wúsá ẹ máa gan ń wọn nígbà wọ́n ṣèdè wọn tán mo rí i pé bàbá àgbàlagbà kan ló bá fa ọkùnrin yẹn dìde ní wọ́n bá dì mọ́ra wọn ní wọ́n bá ṣe ságòbè àbí pé ó dàbọ̀ wọ́n sá lọkùnrin bá ń padà bọ̀ ní bá ń rìn fẹ́lọ́ padà nígbà tó dé sínú mọ́tò ó sì gbọ́ gẹ̀ẹ́sì mo bá ní mr man What is happening? Why did you go to these people? You just delayed us here. Why? Ẹran ti kú, ẹran ti kú. Ẹran ló jánà mọ́ ẹran ló jánà mọ́ pọ̀ lẹ́nu. Kì pé òwúrọ̀ ilé wọn lọ́rẹ̀ẹ́ kan ọlọ́fọkọ̀ gbá ẹran wọn. Ojú ẹ́sìpẹ̀tì la wà. Ọlọ́ba ní ọlọ́àfà yóò dá nǹkan kan mọ̀. Ọlọ́wúsá lòun ó ní ẹran yẹn ó bá lùdú ẹ̀mí ẹ̀mí òun lọ lọ́dọ̀ àwọn èèyàn òun ẹran kan tó ń pa yẹn ó ló bá lùdú ẹ̀mí òun lọ lọ́dọ̀ àwọn èèyàn yẹn ó ní sórí tí mi ò bá páàkì aláwọ̀ àpòwàrọ̀ tí mi ò bá páàkì kí n padà lọ tètè lọ bá wọn tájọ sọ báyìí kí wọ́n fi fọ̀rọ̀ mọ́ lọ́n lọ́kan ah, ó ní wọ́n ti mú ọjọ́ fún òun sílẹ̀ ni mo ní ṣé wọ́n dọ́ ọmọ ni ah, ó ní bí wọ́n ṣe bọ́ọ̀ta ohun tí wọ́n dúró ọ̀kan ohun gbogbo wọn ti wo nọ́mbà ọkọ̀ wọn ti gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wà á rẹkẹ pé òun tún padà bọ̀ síkẹ́bì. Si wọ́n rẹ̀kẹ́ dé òun tóun bá ti lè wọ kẹ́bì padà tóun tún padà wà sọ́nà kẹ́bì ó ní wọn ò kọ̀ láti dáná sun òun àti ronú mọ́tò àti mọ́tò mo fi ọlọ́run ọba mi mo fi ṣẹlẹ́rìí mo ní wọ́n pa yín lórí kíni a ó lẹ́ran kan tóun pa yẹn tóun ọba tètè lọ yọjú sí wọn. táwọn jọ sọ ó ní gbowó lọ́wọ́ òun o gbowó lọ́wọ́ òun o ó ní ṣùgbọ́n tóun ọ̀bá lọ bá yẹn wọ́n ti rẹkẹdẹ bó ṣe ọdún mẹ́wàá lónìí tó gba ibẹ̀ kọjá ọjọ́ náà ni wọ́n pa a mo ní subuhana láàyè so ẹran lè tìtorí ẹran ó ní wọ́n kọ òun o ó ní wọ́n kọ òun àwọn wo là ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ̀yà haúsá ẹ̀yà fúlàní ló jẹ́ kí n sọ pé ẹ̀yà haúsá ẹ̀yà fúlàní ẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú bíi ẹ̀mí ẹran ọ̀sìn wọn tí ẹ̀mí ènìyàn sì jọ ànábì lójú sallallahu alaihi wasallam ẹ̀mí ènìyàn ó jọ ànájùwà Muhammadu lójú ẹ̀mí ènìyàn ó jọ Alukurani lójú débi pé Alukurani gbà pé ẹni tó bá pa ẹnìkan láì sí ìdáláre fún pípa yẹn bí ìgbà tó pa gbogbo ilé ayé run ni. bí ìgbà tó pa gbogbo ilé ayé run ni. kókó ẹlẹ́ẹ̀kẹrin nípa haúsá àti fúlàní táàtì mọ̀ pé hausa àti fúlàní ló pa Deborah Samuel kì í ṣe mùsùlùmí kì í ṣàwọn mùsùlùmí à ń bọ̀ sí bọ̀ sí alùsùn wọn kì í gbé ẹ̀sùn ìtàbùkù ẹ̀sìn ìsìláàmù wọn kì í gbé lọ sílé ẹjọ́ nínú ìṣe wọn wọ́n ní ilé ẹjọ́ ti ìjọba nílùú wọn wọ́n ní ilé ẹjọ́ ti ṣẹ̀ríà gbogbo sẹ́ẹ̀tì wọn ló ní ilé ẹjọ́ ti ṣẹ̀ríà nílùú wọn ṣùgbọ́n haúsá àti fúlàní bí ọ̀rọ̀ bá ti kan ọ̀rọ̀ pé ẹnìkan tàbùkù ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tàbẹ́nìkan tàbùkù Al-Qur'ani tàbẹ́nìkan tàbùkù àdìsí ànẹ́bì tàbẹ́nìkan tàbùkù Allah wọn kì í fi ẹjọ́ ń o ìdájọ́ ara wọn ni wọ́n máa mú wá lórí ẹni tí wọ́n bá fi ẹ̀sùn náà kàn onítọ̀hún ìbá pe ara rẹ̀ ní mùsùlùmí ìbá àpè ara ẹ̀ ní mùsùlùmí à ń bọ̀ sí bọ́ sí kópe rẹ̀ ní christian ẹ̀yin ò ti rírí níbi tí haúsá àti fúlàní tí wọ́n ti pa ẹni tó pèrè ẹ̀ ní mùsùlùmí tí wọ́n lọ kọrin bú ànídì Muhammad ẹ̀yin ò gbọ́ yùngbà náà ẹ pariwo ẹ pariwo àwa mùsùlùmí nígbà yẹn ẹ ẹ̀ pariwo àwa mùsùlùmí nígbà yẹn pé àwa mùsùlùmí haúsá pààyàn àbẹ́ ẹ̀ gbọ́ rí pé haúsá ti pa àwọn kan bọ́ sẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n tàbùkù ànẹ́bì wọ́n tàbùkù ìsìláàmù wọ́n tàbùkù ọlọ́run tí wọ́n sì pa wọ́n bí wọ́n ṣe pa Dèbórà. haúsá àti fúlàní tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn kì í gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ ọwọ́ ara wọn ni wọ́n ti mú ìdájọ́ wá onítọ̀hún ìbá àjẹ́ mùsùlùmí ìbá àmọ́jẹ́ mùsùlùmí onítọ̀hún ìbá àjẹ́ haúsá ìbá àmọ́jẹ́ haúsá sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní wọn è gbé irú ẹjọ́ yẹn lọ sí kóòtù kóòtù oríṣi méjì ló sì ń bẹ ní ìlú wọn kóòtù tìjọba tó jẹ́ ti kóòtù tìjọba ń lò àti kóòtù sẹ̀ríà kò sí stéètì tí ò sí lókè ọ̀yà tọ́rọ̀ bá ti wá di ọ̀rọ̀ pé ẹnìkan tàbùkù ẹ̀sìn ẹnìkan tàbùkù ànábì Muhammad sallallahu alaihi wasallam haúsá haúsá fúlàní wọn kì í gbé ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ lọ sí kóòtù wọn ò gbé lọ kóòtù yìí haúsá àti fúlàní wọn ò gbé irú ẹjọ́ bẹ́ẹ̀ lọ sí kóòtù láyé wọn fúnra ara wọn ni wọn dá sẹ̀rí àfún eléyìí ó fi hàn wípé kì í ṣe àwọn mùsùlùmí onísúnnà ni wọ́n pa Dèbórà torí pé àwọn mùsùlùmí onísúnà wọ́n mọ̀ wípé ìdájọ́ tó bá ti jẹ mọ́ ká gé èèyàn lọ́wọ́ jẹ mọ́ ká lẹ́yàn pa ìdájọ́ tó bá jẹ mọ́ ká bẹ́yàn lọ́rùn ìdájọ́ tó bá jẹ mọ́ ká lùyàn ní kòbókò mùsùlùmí onísúnà wọn ò ní gbé ìdájọ́ yẹn jáde fún ara wọn láì fi ọ̀rọ̀ sí adájọ́ sẹ̀ríà kóòtù lẹ́nu àmọ́ àwọn pípù yìí wọ́n kì í ṣe mùsùlùmí ẹ̀ẹ̀kan ń pè wọ́n bẹ́ẹ̀ ni haúsá ni wọ́n fúlàní ni wọ́n ìṣe wọn nìyẹn ìṣe wọn nìyẹn. kókó ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yà awusa àti ẹ̀yà fúlàní àwọn ni wọ́n máa pa àwọn ènìyàn jùlọ ní ìpakúpa nínú gbogbo àwọn ẹ̀yà mìíràn nínú àwọn apànìyàn ní orílẹ̀-èdè nàìjíríà látànà títí dòní. Si, si, àti títí dọ̀la insha allah ẹ̀yà haúsá ẹ̀yà fúlàní ẹ fi wọ́n ṣe kàtìgórì one ẹ̀yà àwọn olóṣèlú àwọn olóṣèlú igun kan làwọn ìrùn náà yorùbá igun kan ni wọ́n ìgbò igun kan ni wọ́n nínú àwọn kàtìgórì àwọn tí máa ń pààyàn ń ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní àwọn ni wọ́n ti lókù èèyàn lọ́rùn jùlọ. àwọn èèyàn tí haúsá àti fúlàní ti pa nípakúpa kò lóǹkà. ìtumọ̀ ìpakúpa òun ni wípé haúsá àti fúlàní kò ní wu ẹ̀sìn mọ́yàn lára tó bá fẹ́ pààyàn kò ní wu ẹ̀yà mọ́yàn lára tó bá fẹ́ pààyàn ló fi já sí pé the so-called Boko Haram wọ́n ń bọ́ǹbù mọ́sálásí wọ́n ń bọ́ǹbù ṣọ́ọ̀ṣì wọ́n ń juná sí mọ́sálásí wọ́n ń juná sí ṣọ́ọ̀ṣì ẹ̀wẹ̀ èèmọ̀ sí ẹ̀yà fúlàní ẹ̀yà haúsá ẹ̀wẹ̀ èèmọ̀ tí wọ́n han ìlú maiduguri sọ pé díẹ̀ ló kù kí wọ́n pa gbogbo ìlú maiduguri wọn tán. ti plẹ̀tù náà bẹ́ẹ̀ lọ́tọ̀ o ti sanfara bẹ́ẹ̀ lọ́tọ̀ o ti kánú bẹ́ẹ̀ lọ́tọ̀ o ti sokoto bẹ́ẹ̀ lọ́tọ̀ o ti bauchi bẹ́ẹ̀ lọ́tọ̀ o who are those killers ṣé wọ́n ṣe fúlàní wọ́n ṣe haúsá ni ẹ lè rí mùsùlùmí haúsá ẹ lè rí mùsùlùmí fúlàní kó lọ́wọ́ níbi ìpànìyàn ẹ lè rí ẹ lè rí. réètì tí fúlàní haúsá tí máa fi pààyàn fún wípé ẹ̀jẹ̀ ènìyàn onítùmọ̀ sí wọn ó ti pọ̀jù. sọ̀dẹ̀bọ́rà ẹnìkan péré ni haúsá fúlàní wọ́n ń pa odidi ìlú wọ́n ń pa odidi àbà ṣe bá ń gbọ́ gbogbo ẹ̀ nínú ìròyìn àwọn tí ń pààyàn wọn yẹn wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe mùsùlùmí wọn ì ṣe mùsùlùmí. kókó ẹlẹ́ẹ̀kẹfà tó máa tún jẹ́ kéléyìí ó yé wa sí dáadáa ni wípé nípasẹ̀ bí ẹ̀yà haúsá àti ẹ̀yà fúlàní ṣe gbé orúkọ ẹ̀sìn ìsìláàmù rù jùlọ tó bẹ́ẹ̀ gẹ́ ló fi jẹ́ pé àyálù èdè lárúbáwá ó pọ̀ gan-an nínú èdè haúsá àti èdè fúlàní èyí ló bí kí ìjọra wà dáadáa láàárín àwọn mùsùlùmí haúsá fúlàní àti àwọn kìrìsìtẹ́nì haúsá-fúlàní àti àwọn àfẹ́ ẹlẹ́bọ haúsá-fúlàní ẹni tí ó bá gbé òkè ọya rí yóò ṣòro fún ènìyàn láti lè ṣèyàtọ̀ láàrin haúsá tó jẹ́ mùsùlùmí àti haúsá tó jẹ́ christian torí pé bí awúsá tó jẹ́ mùsùlùmí ó ṣe kí ọ náà ni awúsá tó jẹ́ kírísítẹ́nì ó ṣe kí ọ bí awúsá tó jẹ́ mùsùlùmí ó ṣe múra bẹ́ẹ̀ náà ni awúsá tó jẹ́ kírísítẹ́nì ó ṣe ṣe kí ni bẹ́ẹ̀ lòun náà ó ṣe múra bó ṣe máa gbọ́ lẹ́nu tó jẹ́ mùsùlùmí awúsá àti fúlàní bẹ́ẹ̀ náà ló ẹni tí ò bá gbé òkè ọya ẹni tí ò bá gbé òkè ọya kò lè mọ̀ yàtọ̀ lẹ́ti kó gbogbo wọn papọ̀ pé all hausas and fulani are muslims no díẹ̀ ni mùsùlùmí láàrin hausa àti fulani díẹ̀ báyìí ni díẹ̀ báyìí ni alùsùnà mùsùlùmí lókè ọya díẹ̀ ni wọ́n àwọn tó pọ̀ jù ní àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ẹlẹ́bọ àwọn onísúfí ẹ̀yin kì í rí tẹ́ máa ń ṣe mòlídì ni bẹ́rù ó ṣe pọ̀ lọ bí omi òkun ní Kánò ni o ní Sókótó ni o ní Bauchi ni o tí èrò máa pọ̀ lọ bí omi òkun àti omi ọ̀sà ẹ̀yin èrí ẹ̀yìn èrí lórí social media ni àwọn onísúfí àwọn onísúfí àwọn ni wọ́n pọ̀ jù lókè ọya àwọn ni mùsùlùmí tó pọ̀ jù lókè ọya kìí ṣe àdùsùn náà then tó o bá gbé òkè ọya o ò lè mọ̀ yàtọ̀ láàrin mùsùlùmí alùsùnà àti àwọn àfẹ́ ẹlẹ́bọ wọn àwọn mùsùlùmí ẹlẹ́bọ wọn àti àwọn ẹlẹ́bọ pọ́ńpélé wọn àti àwọn kìrìsìtẹ́nì wọn ò lè mọ̀ yàtọ̀ torí pé haúsá wọ́n ti yá àwọn èdè nínú èdè lárúbáwá gbogbo èdè tí à ń pè ní lubricant lubricant àwọn èdè tá a máa ń lò tá a máa fi kíra ẹni tá a máa fi kíra ẹni àwọn èdè tá a máa ń lò tá a máa fi sọ́ọ̀tì ọ̀rọ̀ bí ká máa pé yes okay yes okay ah all right all right i see lubricant word irú àwọn ọ̀rọ̀ yìí tí haúsá mùsùlùmí haúsá kìrìsìtẹ́nì haúsá àfẹ́ẹ̀lẹ́bọ tẹ́máfẹ́ mọ̀ sọ kìí sí yàtọ̀ ń bẹ̀. sọ́yìnbẹ̀ tí wàá gbọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar lẹ́tí wàá lérò pé àwọn mùsùlùmí ló pa Dèbórà rárá o haúsá àti fúlàní ló pa Dèbórà. kìí sáwọn mùsùlùmí Allahu akúbárú ń bẹ lẹ́nu kìrìsẹ́nì haúsá Allahu akúbárú ó ń bẹ lẹ́nu onísúfì haúsá Allahu akúbárú ó ń bẹ lẹ́nu ẹni tí ò ṣe kankan tó jọmọ haúsá ọmọ fúlàní ó ẹnu rẹ̀ Allahu akúbárú ẹnu wọn lubricant ni lọ́dọ̀ tiwọn. náà fi sọ pé má fi wàláì haúsá má fi má fi wé sí wàláì ti yorùbá nílẹ̀ yorùbá adì ní kírísítẹ́nì ó fi sọ pé wàláì kírísítẹ́nì mélòó ni ó sọ pé wàláì tó bá fẹ́ búra gẹ́gẹ́ bí àwa mùsùlùmí yorùbá ṣe máa ń sọ pé wàláì. àwa mùsùlùmí yorùbá ta fẹ́ dápò aláwò ta fẹ́ lo orúkọ nínú orúkọ tí a fi yorùbá kọ́yìn wá a ní ọlọ́run kìrìsìtẹ́nì tó bá ń sọ̀rọ̀ gbọ́ ni ọlọ́run ọlọ́run ẹ nínú ìsọ̀rọ̀ wa ẹ mọ̀ rí yàtọ̀ láàrin ọmọ Yorùbá nínú ìmúra wa ẹ mọ̀ rí yàtọ̀ láàrin ọmọ Yorùbá síra wọn gbogbo ìyàtọ̀ yẹn ẹ̀ lè rí lókè ọ̀yà gbogbo ẹ̀ ti dojúrú mọ́ra wọn gbogbo ẹ̀ ti fọ́pọ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ ti dojúrú ìtẹ́kànrí tẹ́ bá ń gòkè ọ̀yà ni wípé tẹ́ ẹ̀ bá gbédè wọn tẹ̀sí jẹ́ mùsùlùmí tó bá di àsìkò irun ẹ kàn rí pé nínú agbo tí wọ́n ti jọ jókòó tí wọ́n ti jọ ń jẹ súyà tàbí tí wọ́n mu tíì ẹ kàn rí pé àwọn kan nínú wọn dìde lásìkò irun wọn wá kírun àwọn kan nínú wọn kàn dìde láàrin wọn wọn wá kírun kí làwọn yòókù ń ṣe if they are muslims tí wọ́n bá sì pa ẹnikẹ́ni láàrin wọn.

tó jẹ́ ẹlẹ́bọ kí lẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ wallahi tallahi wallahi tallahi ẹnu mùsùlùmí Yorùbá lẹ́sìn máa gbọ́ Allah Allah ẹ lè gbọ́ Allah lẹ́nu kìrìsìtẹ́nì Yorùbá lẹ́nu kìrìsìtẹ́nì Haúsá àtẹnu mùsùlùmí wọn kí lẹ́ẹ̀mọ̀ gbọ́ Allah Allah Allah Allah ṣeríkì Allah ṣeríkì alabamata alabamata alábàámọ̀ sáà dákun èdè ta ni lókè ọ̀yà èdè gbogbo máa wúsá ni èdè àwọn fúlàní ni àyí má yàtọ̀ láàrin wọn tán bá fa wàhálà tán bá fa wàhálà kan dé àwọn kan àdìdì wọn àsọ pé ẹ wo àwọn mùsùlùmí o tí wọn ń pa àwọn kìrìsìtẹ́nì ọ̀ọ́dá nǹkan kan mọ̀ ọ̀ọ́dá nǹkan kan mọ̀ Haúsá Fúlàní ló ń pitú ọwọ́ wọn. nígbàkígbà tí àwọn mùsùlùmí ẹlẹ́bọ wọn àti àwọn onídídí àwọn àti àwọn kìrìtìẹ́nì wọn nígbà tán bá pitú ọwọ́ wọn bí irú eléyìí tí wọ́n ṣe fún Deborah Samuel yìí èyí tí ẹ̀sìn Islam kò fara mọ́ pé ká mú ìdájọ́ wá lọ́wọ́ ara wa ká mú ìdájọ́ wá lọ́wọ́ ara wa àwọn tí ìkórìíra Islam ń bẹ nínú ọkàn wọn wọ́n wà máa sọ wípé ṣe ti rí báyìí o wọ́n á gbé kan orí ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni pé islam ló rán wọn níṣẹ́ yẹn wọ́n wàá gbé ka orí àwa mùsùlùmí onísúnà wọ́n gbé ka orí àwa mùsùlùmí onísúnà ẹ̀yin náà ẹsẹ ẹ lọ sábọwọ ẹwọ iye àwọn tí ń kírun sábò ẹwọ iye àwọn tí ń kírun sábò kò kù sí sèṣì tí ò sí sábò sábò ń bẹ ní mọ́kọ́lá tẹ bá sì di ọjọ́ ẹ bá wọn bẹ̀rẹ̀ gẹ́dẹ́ ẹ wá lọ wo ẹ̀sìn haúsá wọ́n kàn gbé ìsìláàmù wù ni wọ́n kàn gbé orúkọ ìsìláàmù wù ni wọ́n gbé wù ni èdè wọn sì bára mu èdè tí wọ́n máa ń sọ àti mùsùlùmí wọn o. àti mùsùlùmí wọn o àti kèfèrí wọn o àtọ́nsúnfì wọn o èdè ìsọ̀rọ̀ wọn ọjọ́ra wọn ìmúra wọn ọjọ́ra wọn àwọn súnfì ló sì pọ̀ jù lókè ọ̀yà àwọn onísúnfì àwọn oníwìrìbì àwọn ló pọ̀ jù lókè ọ̀yà ibẹ̀ ni súnfì ti sàn wá sísàlẹ̀ ọ̀yà láti òkè ọ̀yà ni súfì ti sàn wá sísàlẹ̀ ọya tẹ̀bákan ti bá gbọ́ Allahu Akbar Allahu Akbar oríṣiríṣi fíìmù láti rí lórí social media tí wọ́n mú ọ̀bẹ tí wọ́n gbé sí ọrùn èèyàn wọ́n ní Allahu bismillah Allahu Akbar wọ́n bá ní à ah, ẹwà àwọn mùsùlùmí haúsá ẹwọ àwọn mùsùlùmí haúsá tá à ń sọ fún ọ pé mùsùlùmí haúsá ni bísímìláì wà láwọn akpárù ó ń tẹnu kèfèrí tí wọ́n jáde àsàlámù àlékùm ó ń tẹnu kèfèrí wọ́n jáde wàláhì tàláì ó ń tẹnu kèfèrí wọ́n jáde bọ́ọ̀ lọ ṣe mọ̀ pé mùsùlùmí haúsá ni wọ́n. ṣé mùsùlùmí haúsá ṣé mùsùlùmí haúsá ni ó lọ sòpàǹpà láti dáná sun mọ́sálásí láti lọ rí bọ́ǹbù mọ́ inú mọ́sálásí ṣé mùsùlùmí haúsá ni ó ṣe bẹ́ẹ̀ ẹ́ àbíbo ni wọ́n ti rí bọ́ǹbù mọ́lẹ̀ jùlọ ní nàìjíríà tó tó òkè ọ̀yà ibo ni wọ́n ti fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ní nàìjíríà tó tó òkè ọya àwọn tẹ́fẹ̀ mi wọ́n ṣòfò yìí muslim bẹnu wọn ẹni tí kìí ṣe muslim náà ti bẹnu wọn ó sì wá jẹ́ pé nígbà tó wà láàbá ti wá ṣẹlẹ̀ bí irú eléyìí lẹ́yà máa ní àwọn alákatakítí mùsùlùmí àwọn ẹlẹ́sìn ìsìláàmù kan àwọn ni wọ́n ṣe gbá àwọn ni wọ́n ṣàwù àwọn tí wọ́n ń ṣe yẹn wọ́n kìí ṣe mùsùlùmí islam kọ́ ló rán wọn níṣẹ́ wọ́n ń ṣe ìránṣẹ́ islam àwọn kèfèrí òkè ọya tí wọ́n jẹ́ haúsá tí wọ́n jẹ́ fúlàní tí àwọn àbùdá abú ń bẹ lára wọn àwọn ni wọ́n ṣiṣẹ́ wọn. ẹ jẹ́ kí n tún rántí ọ̀rọ̀ kan ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ní Sókótó yìí náà ni ní Sókótó yìí bóyá college of education yẹn náà wá ní o mi ò rántí mọ́ but ẹni tá a jọ lọ tó bá wà lórí ètò kó rán mi létí kó rán mi létí. mo lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ bóyá ní Kánò ni o bí Sokoto ni o yóò jọ kanu méjèèjì bí ó jẹ́ Kánò tó gẹ̀ Sokoto fún àwọn ọmọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga high institution. lẹ́tọ̀ yẹn àwọn MSS ni wọ́n organize yẹn. lẹ́tọ̀ tèmi wọ́n fi sáàárọ̀ torí pàwà fẹ́ padà sí Ìbàdàn ní ọjọ́ náà wọ́n wá fi lẹ́tọ̀ ẹlòmíì wọ́n fi sí ata prógámù tèmi mo wá ṣe lẹ́tọ̀ lẹ́tọ̀ yẹn dá lórí ọ̀rọ̀ àtúndà Islam mo wá ṣe lẹ́tọ̀. mo wá mẹ́nu bà ìṣìnà àwọn ṣíà àti ìṣìnà àwọn onítìjàníyà àti ìṣìnà àwọn oníkọ̀dìríyà nínú lẹ́kṣọ̀ mi èmi ò sì gbọ́ haúsá òyìnbó ni mo fi ń bá wọn sọ̀rọ̀ nínú họ́ọ̀lù yẹn mi ò gbọ́ haúsá bó ṣe di gángan tó gbà tí màá parí program ẹni tá a jọ lọ open jẹ́ miftaudin tí bá ń gbọ́ mi báyìí tóun náà bá wà lórí program pẹ̀lú mi kódà kọ yunifásitì yẹn àti yí àtà lọ èmi àti ẹ̀ náà la jọ lọ ní ọdún náà ọdún yẹn ohun tí mo rántí ni wípé ó ṣáájú ọdún tí ìjàmbá iná ṣẹlẹ̀ síbi tí mò ń gbé. Okay. so mo wá ń pè wọ́n sákìyèsí pé ẹ kúrò nínú ṣíà ẹ kúrò nínú tìjáníyà ẹ kúrò nínú amadíyà bí ọ̀kan nínú àwọn èèyàn wọ̀nyí bó sì lọ gbébọn wá nù wọ́n ti jọ ń sọ láàrin gúùpù ara wọn wọ́n ti jọ ń sọ láàrin gúùpù ara wọn wọ́n ti jọ ń sọ tí bírọ́dà tèmi mú lẹ́yìn tó ń gbọ́ haúsá bó ṣe gbọ́ pé wọ́n ní àwọn ń lọ gbébọn wá kámi mọ́ inú họ́ọ̀lù ló ta àwọn executive mss lólogó. Lo bá a ṣe parí lẹ́kṣọ̀ lójú ẹsẹ̀ nìyẹn ọkọ̀ tí ó sì wulẹ̀ gbé mi láti inú ọgbà skul wọn dé car park wọ́n ti gbé sí ẹ̀gbẹ́ họ́ọ̀lù lójú ẹsẹ̀ mo bọ́ sínú mọ́tò wọ́n gbé mi jáde. wọ́n gbé mi jáde. by the time táwọn tó lọ múbọn wá tí wọ́n fi padà dé awúsá míì ló ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó náà tún kọ̀ǹtínú lórí nǹkan tí mo sọ kì í ṣe pé ń takò mí òun náà ń kọ̀ǹfàmù pé ìsìnà ni Tìjàníyà ìsìnà ní kọ̀dìríyà ìsìnà ní ṣíà àsìkò tiẹ̀ làwọn sọ́lọ múbọn wá ni wọ́n dé wọ́n gbébọn fún un wọ́n pa á ìròyìn gbé o ṣẹlẹ̀ tí mò ń sọ ìròyìn gbé e. èmi gangan ni mò ń ṣe lẹ́tọ̀ lọ́wọ́ tí wọ́n fi lọ mú ìbọn wá bọ̀ sígbà tí wọ́n fi mú mọ́dé èmi ò sínú ọgbà mọ́ ẹni tó ń ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ ni wọ́n ta níbọn ta ló tàyẹ̀ ń bọ̀ mẹ́rin haúsá àti fúlàní tí wọ́n jẹ́ súfí tí wọ́n jẹ́ ṣíà. Si tí wọ́n jẹ́ súfí tí wọ́n jẹ́ ṣíà. ẹranko pọ̀ nínú haúsá bóyá torí pé wọ́n máa jẹran pọ̀ torí pé nínú ẹ̀yà tí ń bẹ ní nàìjíríà ẹ̀yà tó jẹran tó haúsá àti fúlàní ò sí bóyá nítorí pé ẹran tí wọ́n ń jẹ pọ̀ ló fi já sí pé ìṣe ẹran ọpọlọ ẹranko ló wà lórí wọn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú wọn ẹ̀ lè bá wọn níbi rògbòdìyàn ẹ̀ lè bá wọn níbi fàákájà ẹ̀ lè bá wọn níbi kí wọ́n dáná súnyàn àwọn tó jẹ́ mùsùlùmí nínú wọn wọ́n mọ̀ wípé bí ẹnikẹ́ni bá dá ọ̀ràn tí ìdájọ́ rẹ̀ jẹ mọ́ pípa tàbí lílù wọn ò ní fọwọ́ ara wọn lù wọn ò ní fọwọ́ ara wọn lù ẹ jẹ́ fún lápẹẹrẹ nínú àwọn jẹ̀mọ́ tí wọ́n ń promote súnà lókè ọ̀yà jamaatu ansoru din jamaa izalatu libidia wa ikọ́mọ́tù súnà tàbí jamaa ìkọ́mọ̀tù súnà wá ìzálà tó lè bídíà ṣe ń pè ní zàálà ọjọ́ wo nínú gbogbo wàhálà tí wọ́n ti máa fà lókè ọ̀ya ọjọ́ wo ni wọ́n dákọ̀ jamaa ìzálà àti jamaa ànsọ́rù dín tàbí ànsọ́rù súnà lókè ọ̀ya in fact àwọn ànsọ́rù súnà yẹn àbí ànsọ́rù dín nìyẹn ẹ bá morúkọ wọn kó bá mi kọ́ àwọn tún ṣáájú jama ìzálà jama din, àti jama ìzálà ọjọ́ wo lẹ gbọ́ pé wọ́n fa wàhálà kan o lókè ọya wọ́n dáná sun mọ́ṣáláṣí kan o tàbí wọ́n dáná sun ṣọ́ọ̀ṣì kan tàbí wọ́n lọ sígun báwọn èèyàn nílùú tí wọ́n sọ pé àwọn ọmọ ìzálà ni àwọn ọmọ àǹsọ́rùsún náà ni ọjọ́ wo lẹ kì í ṣe pé mo sọ pé àwọn ìzálà pé wọ́n pé tọ́ ní súnà ṣùgbọ́n àwọn tá tí wọ́n ń pe àpè mọ́ra súnà lókè ọ̀yà nìyẹn wọ́n èyí dárúkọ wọn síbi àwọn ìṣẹ̀lẹ̀ Boko Haram wọ́n èyí fọ́kọ wọn bọnú àwọn ìṣẹ̀lẹ̀ bandits ní igbákan ní kòkò sásùn ní wọ́n èyí dákọ wọn pẹ̀lú ẹ̀ ẹjẹ́ a ṣe déédéé tá a bá ń sọ̀rọ̀ ká lè rojú tu ọ̀rọ̀ ká lè mẹ́ntí ń saburú ká lè pawọ́pọ̀ báwí ká lè pawọ́pọ̀ báwí. kókó tí mo fẹ́ fi rinlẹ̀ fún wa níjókòó yìí lábẹ́ àkọlé ta ló pa Deborah Samueli tẹ bá fẹ́ mọ̀ àwọn tó pa ẹ̀yà Haúsá àtẹ̀yà Fúlàní tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìsìláàmù ló pa torí ẹ ń bá ní nǹkan ṣe pẹ̀lú ìsìláàmù ẹni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìsìláàmù yóò kọ́ ẹ̀kọ́ nípa ìsìláàmù ohun tí ìsìláàmù ò ti fi sọ́wọ́ rẹ̀ kò ní í mú dání kò ní í mú dání. ohun tí ó wá jẹ́ àmọ̀ràn tí mo fẹ́ mú wá rè lórí ọ̀rọ̀ yìí láti lè balance mo fẹ́ mú àmọ̀ràn mẹ́ta wá àmọ̀ràn àkọ́kọ́ ẹ̀yin christian ẹ lọ ronú pìwàdà lórí ìtàbùkù ẹ̀sìn islam. lórí ìtàbùkù ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ẹ lọ lórí ìtàbùkù Al-Qur'an ẹ lọ lórí ẹ̀ o ṣé ẹ mọ̀ pé kì ṣe dèbòrà lẹ́yìn àkọ́kọ́ tí wọ́n fẹ̀sùn yìí kàn tí wọ́n sì lù pa àwọn kan ti èé sẹ́yìn náà fi ń tàbùkù ìsìlámù tẹ́ tàbùkù ìsìlámù wa sáwà ṣe bẹ́ẹ̀ fún yín ni ọ̀kan nínú yín ọlọ gbé àwòrán ẹlẹ́dẹ̀ ogun kàábà tírù yẹn táwùsá bá rí yẹn lókè ọ̀ya tí wọn ò ọlọ ya píktọ̀ ó pe píktọ̀ yẹn ní píktọ̀ ànẹ́bí muhammadu ó wá kó àwọn àwọn aṣẹ́wó àwọn olóṣó ó wá kó wọn sí àyíká rẹ̀ tí haúsá tàbí fúlàní bá rí yẹn ṣé wọn ò ní pa yín ni kí lè ń fa wàhálà síra yín lọ́rùn sí wá ìtẹ́ fi mọ́ ṣàbùkù ẹ̀sìn tiwa wá ìtẹ́ mọ́ ṣàbùkù ànẹ́bí tiwa àwọn àǹkó ànábì yín lé tá a bá tún dákọ̀ ẹ̀ á sọ pé alẹ́ ìsàlám tẹ́yìn bá dákọ̀ ànábì tiwa ẹ̀ ṣépè fún sẹ́dípẹ́ ẹ̀yin lẹ́ ń fi ìrú fọ́ná lẹ́ ń fi ìrú fọ́ná tú bá ń bẹ̀ kò pé yín rárá láti máa sọ̀rọ̀. láti máa tàbùkù ànẹ́bíwá Mohammed. Haúsá àti Fúlàní ò ní yé máa ṣèdájọ́ owó ara wọn ẹ̀yin ni kẹ́ lọ mọ̀ ara yín kẹ́ lọ mọ̀ tí ó tẹnu yín jáde kẹ́ ẹ tẹ́ fọwọ́ yín kọ́ ẹ tàbùkù ẹ má tàbùkù ẹ má tàbùkù ẹ̀ mọ́ ìyẹn ní àmọ̀ràn àkọ́kọ́ fún ẹ̀yin kírísítẹ́nì ẹ lọ ronúkúwàdà lórí títàbùkù ànábìwá Muhammad àti oẹ́nìsìn tó bá ti ní ṣe pẹ̀lú Islam ẹ má fi ọ̀rọ̀ Islam ṣe tíátà mọ́ ẹ wòye ohun tẹ́ ti dáwò lẹ̀ yorùbá tó bá lọ gá sí pé ilẹ̀ yorùbá dàbí ilẹ̀ haúsá ilẹ̀ fúlàní ni ẹ wo iye ẹni tí ó ti kú nù yín àmọ́lọ́lá àwa mùsùlùmí ilẹ̀ yorùbá bá àti ẹ̀kọ́ tó nǹkan àmọ́ tí islam sọ pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ lo òfin lọ́wọ́ ara wa nígbà tí ọ̀kan nù yín pásítọ̀ adébísí adélékè tó kọ ìwé against anabi tó bú ànábì sínú ìwé rẹ̀ tọwọ́ wá kóòtù la mú lọ ṣebí ọ̀rọ̀ kóòtù ọ̀hún ẹ̀jọ̀ lójútù kí orí dá àbí ẹ ṣe o a sì dákẹ́ àwọn òyìn níran haúsá fúlàní wọn ò ní ṣe o. wọn ò ní ṣe bẹ́ẹ̀ o nítorí náà ẹ lọ rèé ronúpìwàdà ẹ yéé máa tàbùkù ìsìláàmù wa mọ́ àmọ̀ràn mi fún ẹ̀yin haúsá àti fúlàní ẹ̀yin náà ẹ lọ ronúpìwàdà lórí ìṣe ìsọnù lórí ìṣe ìsọnù ẹ má sọ wá lẹ́nu mọ́ àwọn èèyàn lérò pé gbogbo yín ni mùsùlùmí ni. wọ́n lérò pé gbogbo yìí ni alùsùnà ni àmọ́ pẹ̀lú àlàyé tí mo mú wáyé ó hàn wípé díẹ̀ ni mùsùlùmí nínú yín kèfèrí lọ́pọ̀jù nínú yín kèfèrí lọ́pọ̀jù nínú yín ṣùgbọ́n ẹ ti gbé ọkọ̀ ìsìláàmù lérí nínú ìsọ̀rọ̀ yín ẹ yín nínú ìmúra yín ẹ yín nínú ìṣe yín ẹ yín so ó wá hard fún àwọn ará àta bí àwa ọmọ Yorùbá àbí àwọn ọmọ Yíbò láti mọ̀ pé kìrìsìtẹ́nì pọ̀ nínú Haúsá ẹlẹ́bọ pọ̀ nínú Haúsá ó hard láti lè mọ̀ ẹ má wàá sọ wá lẹ́nu mọ́ nítorí Ọlọ́run ẹ má sọ wá lẹ́nu mọ́ ṣé bí sẹ̀ríà kọ̀ọ̀tún bẹ lókè ọ̀ya kò sí stéètì tí ò sí sẹ̀ríà kọ̀ọ̀tún káti ẹ̀ sọ pé Deborah Samueli ó tàbùkù ànábì ẹ bá gbé ẹjọ́ ẹ̀ lọ sí kóòtù ni sẹ́ẹ̀tún trọ́ọ̀sì sẹ̀rí akọ̀tún yín mọ́ ni ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń darí nǹkan yín ẹ bá gbé ẹjọ́ Deborah Samuel ẹ bá gbé lọ sọ́dọ̀ káàdì àdìgẹ́lẹ́mọ́pẹ̀ káàdì náà ni ẹ gbé lọ sí káàdì ọ̀dọ̀ káàdì. ẹ̀sìn ò fàyè gbà wá ẹ̀sìn ò fàyè gbà wá ká fi ọwọ́ ara wa gbé ìdájọ́ dìde tó bá ga sí pé ẹ bá jẹ́ lẹ́sìn tẹ́ ẹ bá jẹ́ ẹlẹ́sìn ẹ̀sìn Islam ara wa jẹ́ ọ̀daràn níyà àmọ̀ràn kẹta. yóò máa lọ sí ọ̀dọ̀ ìjọba nàìjíríà ìjọba nàìjíríà àwa mùsùlùmí fẹ́ kẹ́ ẹ fi kẹ́ ẹ fi òfin de àwọn kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́bọ ẹ fi òfin de wọ́n níbi títàbùkù ẹ̀sìn ìsìláàmù àti ànẹ́dìwà Muhammad sallallahu alaihi wasallam bóyá tẹ́ ẹ bá tún sì yẹn bọ́nú òfin yín bóyá wọ́n ti ẹ̀ mọ̀ pé kíráìmù làwọn ń dá táwọn ń dá ọ̀ràn ni àwọn ò dára. ẹ̀yin asòfin nàìjíríà ẹ̀yin pẹ́sidẹ́ǹtì nàìjíríà ẹ bá ní fi òfin ẹ bá ní fi de àwọn kírísítẹ́nì àti àwọn ẹlẹ́bọ pé ẹni tó bá tún tàbùkù Muhammad death sentence ní kẹba wọ́ọ̀kì torí pé nínú ẹ̀sìn Muhammad sallallahu alayhi wa sallam ga wa lọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo èèyàn lọ. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọkàn tiwa ó ga ju gbogbo pírẹsidẹǹtì ayé lọ gbogbo pírẹsidẹǹtì ayé anabi ga jù wọ́n lọ gbogbo òbí ayé anabi ga jù wọ́n lọ gbogbo àgbàlagbà ayé anabi ga jù wọ́n lọ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ bú ẹ̀ ń bá kò sí ìdájọ́ méjì ju pípa lọ ẹ bá bú ànẹ́bì tó tàbùkù ànẹ́bì wa Muhammad ìbá àpẹẹrẹ mùsùlùmí ìbá àpẹẹrẹ kèfèrí ìdájọ́ pípa ló ń tì ti lẹ́tọ̀ọ́ sí èyí ni ìfẹnukù àwọn àfẹ́ẹ̀sìn wa lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìfẹ́nukò ni pé ẹ́mbàsí lè bú ànẹ́bì Muhammadu o tàbó tàbùkù rẹ o pípa ni kílé ẹjọ́ pa á kìí ṣaráàlú ní ó pa á èyí tí àwọn Haúsá àti Fúlàní ṣe ní Sókótó yẹn fún Deborah orong ọ̀ràn tí Dèbọ́rà dá ní tòótọ́ ọ̀ràn tó jẹ mọ́ pípa ni àmọ́ kò lẹ́tọ̀ọ́ fún àwọn ènìyàn fún àwọn aráàlú láti mú ìdájọ́ ọwọ́ wọn wá fún Dèbọ́rà wọ́n á gbé ẹjọ́ ẹ̀ lọ sí sẹ̀ríà kọ́ọ̀tù ni nítorí wípé tí wọ́n bá dé sẹ̀ríà bi Dèbọ́rà léèrè pé ó sọ báyìí kí ló mú ọ sọ bẹ́ẹ̀ tó bá ní òun ò mọ̀gbà tó ń sọ wọ́n sì lọ yí ọpọlọ ẹ̀wù tó ń bá rí i pé ìmọ̀ gbádùn lásìkò kan ìmọ̀ fẹ́ sí ní àsìkò kan wọ́n sì mọ̀ pé àìsàn rẹ̀ ló dé sí láà nìyẹn wọ́n sì kọ́kọ́ lọ sí ìtọ́jú ọpọlọ ẹ̀ náà so kò ní jẹ́ pé pípa ni wọ́n pa dìfẹ́ǹsì kan nù dìfẹ́ǹsì míì òní kó ga sí wípé òní kó ga sí wípé ó lè tọ́ka sí wípé lágbájá ọmọ lágbájá tó kó rẹ̀ mùsùlùmí ó bú Jésù tó ń tẹ̀lé lòun náà fi bú ànábì tiwa. tó bá rí báyẹn ẹni tó bú ànẹ́bì tiwọn yẹn òun ló ṣe sábàbí tóun fi bú ànẹ́bì tiwa nìyẹn ilé ẹjọ́ wọ́n padà báwọn méjèèjì wí ni pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. other defense míì tún lè wà fún so ẹ fi ààyè fíà ìyàrìn ẹ fi ilẹ̀ fún Deborah. àti pé ta ló fi iṣẹ́ kẹ́ẹ̀lú pa ta ló fi rán yín kì í ṣe Islam ìjọba ìjọba ní Islam fi rán ìṣaráàlú. ọ̀ràn píp ọ̀ràn píp ọ̀ràn píparọ́ mànẹ́bì tàbí bíbà nẹ́bì ló kọjẹ́ tàbí bíbú ànẹ́bì tàbí títàbùkù rẹ̀ ọ̀ràn tíyàn máa dá tí wọ́n máa gba ẹ̀mí èèyàn ni àmọ́ kì í ṣaráàlú ni ó gbẹ̀mí yẹn ìjọba nípasẹ̀ ilé ẹjọ́ òun ni wọ́n sì dájọ́ ikú fún onítọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìwádìí fínífíní nípa kí ló mú sọ bẹ́ẹ̀ kí ló rọ́ lù ú kí ló kọ lù ú kí ló bí i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé a gbọ́dọ̀ ṣe mistake lùyàn pa a gbọ́dọ̀ ṣe mistake gbé ìdájọ́ ikú léèyàn lórí torí ẹni tá a bá ṣe mistake gbé ìdájọ́ ikú lé lórí a lè dá ẹ̀mí ẹ̀ padà mọ́ kẹ́ẹ̀lẹ́ wá mọ̀ wípé àwọn haúsá àwọn fúlàní tí wọ́n kì ṣe mùsùlùmí tẹ́yìn pè ní mùsùlùmí àwọn náà wà nídìí pípa dèbórà Samueli àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ Deborah àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ Deborah tí wọ́n jẹ́ Hausa tí wọ́n jẹ́ Fúlàní àwọn ni wọ́n pa Deborah Samueli kìí sàwọn mùsùlùmí ǹjẹ́ fi túmọ̀ bẹ́ẹ̀ rè ǹjẹ́ yìí gbọ́ ní orílẹ̀-èdè bíi Saudi Arabia Kuwait Dubai àti other countries tí wọ́n ti ń lo òfin Islam ǹjẹ́ ẹ gbọ́ rí pé nìkan bú ànẹ́bí aráàlú lọ́wọ́ wá dáṣẹ̀rí àfún ǹjẹ́ ẹ gbọ́ rí ǹjẹ́ ẹ gbọ́ rí kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí pé ẹnìkan o ní Saudi Arabia o ó bú ànẹ́bí o àwọn aráàlú wá mú wọn wá lẹ̀ lóko wọn wá pa wọn wá dáná sun kò ṣẹlẹ̀ rí kí ni ọjọ́ ṣẹlẹ̀ torí wípé kì ṣe pé àwọn Saudi Kuwaiti kì í ṣe pé àwọn kan gbé orúkọ ẹ̀sìn ìlú tiwọn rárá o ẹ̀kọ́ ń lọ láàrin ìlú wọ́n ẹ̀dùkéètì àwọn èèyàn ẹ̀kọ́ sì ti yé wọn débi wípé wọn ò lè fi ìdájọ́ bíbáyàn wí ìdájọ́ bíbáyàn wí wọn ò lè fi sí ọwọ́ aráàlú ẹ̀kọ́ ti yé wọn ẹ̀kọ́ ti yé wọn but lókè ọ̀yà kò sẹ́kọ̀ọ́ and majority are not Muslims ẹlẹ́bọ àti Christian lọ́pọ̀lọpọ̀ wọn. òkè ọyá kan gbé orúkọ ìsìláàmù rú ni òkè ọyá ọkàn gbé orúkọ ìsìláàmù rú ni tọ́bátì dàsìkò ọdún àtàwọn kírísítẹ́nì wọn àtàwọn ẹlẹ́bọ wọn ni wọn jọ lọ sí yídì yídì túnú àwẹ̀ àti yídì iléyá gbogbo ẹ̀ náà ni báríkádè sálà báríkádè sala bí mùsùlùmí wọ́n bá kí ọ báríkádè tí kìsẹ́ni wọ́n bá kí ọ bẹ́ríkádì sálà bẹ́lẹ́bọ̀ wọ́n bá kí ọ bẹ́ríkádì sálà so gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ tí àwọn kìsẹ́ni haúsá àti fúlàní kìsẹ́ni kìsẹ́ni haúsá àti kìsẹ́ni fúlàní àti àwọn ẹlẹ́bọ haúsá àti àwọn ẹlẹ́bọ fúlàní tó bá ti wá hùwà tí ń bẹnú ẹ̀jẹ̀ wọn lélẹ́yìí tó tako ìsìláàmù ẹ̀yin ọ̀tá ìsìláàmù ẹ̀wà dìde ẹ̀wà máa ní àwọn mùsùlùmí ni wọ́n ń pa àwọn èèyàn lókè ọ̀ya kìí sáwọn mùsùlùmí o ẹgbà táà ní àwọn awúsá tó jẹ́ kírísítẹ́nì ẹgbẹ́ yín àwọn awúsá tó jẹ́ kírísítẹ́nì ẹgbẹ́ yín àwọn náà ni wọ́n lu Dèbórà pa àwọn ẹlẹ́bọ tó jẹ́ kírísítẹ́nì ẹgbẹ́ yín àwọn náà ni wọ́n lu Dèbórà pa ẹ lè rí mùsùlùmí kan tó fẹ́ tó gbà kó pàdé Ọlọ́run kó lọ́wọ́ nínú ikú Dèbórà Samuel ìfàtọ̀ tó bá rí Dèbórà mú yóò yà mú lọ sí ọ̀dọ̀ adájọ́ ni yóò mú lọ sí. Si kóòtù sẹ̀ríà ni kò ní dá sẹ̀ríà ṣe fún ara rẹ̀. àwọn tí wọ́n jẹ́ awúsá tí wọ́n jẹ́ kírísítíẹ̀nì ṣé wọn ọ̀pọ̀ ni àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n jẹ́ kírísítíẹ̀nì láwúsá ní fúlàní ṣé wọn ọ̀pọ̀ ni kí wàá lẹ máa fi ṣèyàtọ̀ láàrin wọn nínú ìṣe wọn àwọn ni wọ́n di boko haram àwọn wọ́n di tẹ́rọ́rìsì àwọn wọ́n di bandits ẹ lè mùsùlùmí onísùnà kan kó di bandits never never mùsùlùmí onísùnà tí ò ní ṣe protest ẹ ti bẹ̀yẹ̀ wò mùsùlùmí onísùnà kò ní ṣe protest kò ní ṣèwọ́de ìwọ́de wọ́rọ́wọ́ kò ní bá wọn ṣe. sẹ́ni tí ò lè ṣèwọ́de ní àgbébọn lọ́wọ́ yóò never and never never and never àmàlù súnà ara wa àìsí jàǹdùkú àìgbébọn àìṣèwọ́de àìgbébọn àìṣèwọ́de tẹ́ ẹ bá ti rí pé àwọn kan ń o wọ́n ń lórúkọ ẹ̀sìn ìsìláàmù àwọn oníṣúfì ni àwọn ni wọn kọ kílì oṣù láìla àwọn oníṣúfì ni ẹ lè rí mùsùlùmí oníṣúnà kó ṣèwọ́de ẹ̀yin ẹ̀wọ̀n tó ń lọ bí ìsìn lórí social media lórí ọ̀rọ̀ àdìbò àdìbò ẹ̀wọ̀n bá àwọn afáà súnà bí wọ́n ṣe ń takora wọn àwọn kan ládìbò àwọn kan láàní dìbò kí ni wọ́n sì ń sọ̀rọ̀ á fún wọ́n ń sọ̀rọ̀ fún òfin kèfèrí lábala kan àwọn kan sọ̀rọ̀ fún òfin kèfèrí lábala kan àwọn kan sọ̀rọ̀ fún kíkèfèrí kọ́ máa lo òfin kèfèrí níwà lórí aburú di méjì nu aburú kan ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ òfin kèfèrí ní bẹ́ńlẹ̀ aburú ni ó tó wá gùn kó tó wá dá sí pé kèfèrí ni ó tó wá máa lo òfin kèfèrí níwà lórí aburú di méjì nu. so ẹgbọn báwọn afáàsùn náà bí wọ́n ṣe ń dìbẹ́tì ọ̀rọ̀ yẹn láàrin ara wọn tí yẹn fi hàn wípé àálùsùn náà wọn èyí jọ gẹ̀dẹ̀ tó bá le wọn èyí jọ gẹ̀dẹ̀ tó bá le wọn ni máa fẹ́ lọ wọn ni lọ torí náà kọ́ yí Allah subhanahu kó fi wá ìdájọ́ tí ń bẹ lórí ẹni tó bá bú ànẹ́bì ni pé kí ilé ẹjọ́ ṣẹ̀ríà kí wọ́n wádìí ọ̀rọ̀ rẹ̀ wò tí wọ́n bá bà bẹ́ẹ̀ pé ó ṣe bẹ́ẹ̀ nígbà náà kí wọ́n ṣe ìdájọ́ ikú lórí kì í ṣe aráàlú ẹ bá fẹ́ pè wọlé fún ìbéèrè kó pè wọlé o ẹ bá fẹ́ pè wọlé fún ìbéèrè kó pè wọlé nọ́mbà tí ẹ pè mí sí náà ni ó ti wà ní orí ètò yẹn tí ọ̀bà sí ẹni tí ó pè wọlé tí ọ̀bà sí ẹni tí ó pè wọlé àga Talim TV. ní ìkànnì Talim TV a máa tẹ̀síwájú a máa tẹ̀síwájú lórí tírà Umdatul Ahkam ọlọ́run àbíọ̀ ṣàánú orílẹ̀-èdè wa ṣàánú àwọn tí ń tukọ̀ wa ṣàánú àwa náà kí wá ṣokùngẹ́ dáadáa bá ní darí wọn síbi dáadáa pín wa ní ìpín oore tiwa láyé kó o sì pín wa ní dáadáa ní ọjọ́ àlìkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.